that opportunity our community. I hope so that they enjoy am. You know, my mama cook am na me o. Àmàlà this way. Pásítọ̀ Júnà lè fẹ́ nù. Mo pa ìtẹ̀mílé ó tẹ̀síwájú ìfilọ́lẹ̀ Battle of Buka Street. Alright, mo ti wà pẹ̀lú the one and lonely Nkechi Blessing. Èmi wá fún Nkechi Blessing ní Odogu Nkechi Blessing. Ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì èmi ọmọ yín Nkechi Blessing adẹ̀wà lórí battle on Buka street tó ti yẹ yín anything tó bá ti ní ṣe pẹ̀lú màámi Fúnkẹ́ Akíndélé ẹ ti yẹ yín gbogbo gbàsgbòs gbàsgbòs mi ò lè wait alẹ́ yìí mo dẹ̀ fẹ́ jàbùlà o. ìgbà tẹ̀tẹ̀ kọ́kọ́ gbọ́ title eré yẹn kí ló sọ sọ́kàn yìí. jẹ́ kí n jẹ́ kí n já yín ó yẹ kémi náà wà nínú fíìmù ṣùgbọ́n mo wà l'Amẹ́ríkà so gbogbo nǹkan tó ń ṣe nínú fíìmù yẹn ni mo mọ̀ so ó dùn mí pé mi ò wá síbẹ̀ àmọ́ mi ò lè wait láti wò wọ́n. gbogbo ẹ̀ tèmi ló ṣe ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú VJ Adams aka Alfa <laughs> Alfa. ó kọ ọmọ ìyá mi. ó kọ dání. ọmọ ìyá mi. ó kọ ìyá mi. kí ló kí ló ṣẹlẹ̀. àwa àwa jáde fún wa jáde tán ni o. ẹ̀mí ah, ah. mo jáde tán ni o. ẹ má la òdì ẹ. mo jáde tán ni o fún Fúnkẹ́ o yẹ. ẹ má la òdì ẹ mi kàn ti pẹ́ jáde kó sápẹ́dọ̀ wá ìfìlọ́ great padà ẹ ṣe wá lo ok kò pẹ́ mo fi pẹ́ máa lo red lipstick kó wá jọ Fada Chris. <laughs> ọlọ́bẹ̀ ọlọ́bẹ̀ ni ẹ. Bid Adams torí Fúnkẹ́ Akíndélé ṣe jáde tán àkọ́kọ́ tí bá sọ pé ẹ sọ nǹkan tí ẹ rí tó special lára Fúnkẹ́ Akíndélé kí lẹ máa sọ fún mi. Fúnkẹ́ èèyàn ni Fúnkẹ́ o èèyàn ni Fúnkẹ́ èèyàn ni Fúnkẹ́ èèyàn ni Fúnkẹ́ èèyàn Fúnkẹ́ Fúnkẹ́ ẹni tó yẹ pé ó mọ nǹkan tó ń ṣe pẹ̀lú iṣẹ́ she's dedicated her time and her life to this job so Fúnkẹ́ mi ò ń wo thriller movie Fúnkẹ́ o lọ mi ò ń wo thriller o ṣọ̀ fún mi pé this one go kill am. fúnkẹ́ tó bá ti tí fúnkẹ́ bá ti forúkọ ẹ̀ sí o gbúdọ̀ work. life is about competition. When one person take one step, you take another step ahead of that person. ó ṣe tẹ̀síwájú gbogbo ẹ̀yin tèmi lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú ìlú mọ̀ọ́ká arẹwà Regina Chuku tẹ́ bá ti rí wọn ẹ máa ẹ máa mọ̀ páwọn ọlọ́dúró ṣá mo láìka aṣọ tẹ́ wọ̀. ẹ ṣe gan ni. ẹ dákun ibo ni kí tẹ ti bẹ̀rẹ̀ nà á fà kí ló ṣẹlẹ̀ á lè sá lọ fún yàǹtí Regina Ọlọ́run. ẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú Christmas colour yẹn. ó yá Christmas colour yẹn mú láti bẹ̀. ẹ so uh, so everybody ló mọ̀ pé team eni is the Christmas colour so why decide pé let's just do green you know the, the land is green so that's why we are here. ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín so gbogbo ẹ̀yin olóko Regina Chukwu gbogbo ẹ̀yin olólùfẹ́ Regina Chukwu mo kí yín o nílé lóko ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì ṣé dáadáa la bá yín. àǹtí Regina ẹ kò bá mi kí Fúnkẹ́ Akíndélé. Ah, ọ̀rẹ́ mi àtàtà Fúnkẹ́ pẹ̀lẹ́kúṣẹ́ yẹ káàsì mi lórí iṣẹ́ yìí sómo dẹ̀ mọ gbogbo ipa tó kó mọ gbogbo wàhálà ẹ̀ òun à lọ òun ló ń dìrẹ́sì òun ló ń ṣe side design òun ló ń ṣe costume òun ló ń ṣe gbogbo nǹkan ló fojú sí tó fi dórí hair styling like Funke, Obiminye, Obiminye. I'm a gifted singer who has to bury his talent because I have nowhere to showcase it. If you call your team better, you start Our from there. Our father killed a man. I didn't do already thinks I'm a bad person. Fadike mi kalo de bumbe ko fe suma mi. Ọ̀bẹ́kẹ́ so ẹ̀yin náà wálé ni láti wá bá Fúnkẹ́ Akíndélé. Bẹ́ẹ̀ni, torí Fúnkẹ́ Akíndélé yẹn dáadáa ni ah, olólùfẹ́ tiwa ni àjẹwàánu iṣẹ́ wa ni so tó bá pè wá a gbọ́dọ̀ jẹ torí pé ẹni tó bá ṣe kan lá a gbọ́dọ̀ dá lóhùn ìdí tá a fi wá síbí nìyẹn táìtù yẹn eh, battle of the of buka buka ni concept yẹn tí bá tẹ̀ bá wo fíìmù yẹn ó jẹ́ ó máa wà unique so pàtó mo gbẹ́kọ̀ọ́ lé yẹn ó fọ́ dìsìmẹ̀t tí ẹ̀ máa woru sinimá bẹ́ẹ̀ ó máa kọ́ bọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ máa panilẹ́rìn táìtù dáadáa ni. lẹ́kọ̀ọ́ oníṣòwà tó bá wà ó dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún wa. mi ni Dr. Abdulaziz Ọlájídé Adédìran tí gbogbo olùmọ̀ sí jandor èmi ni olùdíje fún ipò gómìnà fún ìpínlẹ̀ Èkó fún ọdún 2023 tí igbákejì ẹ̀ ń ṣe ayẹyẹ lẹ́nìí ìyẹn Olúfúnkẹ́ Akíndélé. a ṣe ṣe sàlágbára. àmì àṣẹ. ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí eré tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ lẹ́nu kí lẹ rí sí àkọlé eré yẹn. inú èmi dùn láti wà níbí lẹ́nìí nítorí ìdí eré yìí lèmi ti lọ mú òun pé wá ṣe gbákejì mi ìdí ẹ̀ mo ti mu inú mi dẹ̀ dùn pé lénìí ẹ ohun tó bẹ̀rẹ̀ ńgbà yẹn ọlọ́run ti fi àṣẹ sí òun náà la péjọpọ̀ wá ṣe lénìí ẹ ní agbára ọlọ́run ayọ̀ náà ló máa já sí nígbẹ̀yìn so inú mi dùn láti wà níbí ni. mo kí gbogbo àwa ará wa nípínlẹ̀ Èkó pé a kú ìpalẹ̀mọ́ ọdún kérésì àtọdún tuntun tó ń bọ̀ ọdún náà bá wa láyé ọdún 2023 ọdún ìtúsílẹ̀ ni fún wa nípínlẹ̀ Èkó agbómìnira ọlọ́run á wa ṣe é ṣe o. Oh! Hajaju, you must be one of our new neighbors, right? Mba, I'm the old one. Look at you. You think you can disgrace me in front of mommy? It, it won't work. Wajade, jáde. Wà You will go spiritual. I'm ready for them. Eh? This time, fire for fire. This is what you're hiding. ó ní ọṣẹ ọlọ́run ò bọ́jú mi jẹ́. sọ́lága adéyìn o bóyá wọ́n sì kọ́kọ́ fẹ́ jòjú wa ọlọ́run tó jòjú o. bó bá ń ṣe lọ́wọ́ lọ́ba ẹ̀ pẹ̀lú KS1 Malaika KS1 The Pride tẹ́ bá sọ wípé Qibla Fuji ṣé mo gbà àwọn ọlọ́lẹ̀ ń ké sí bàbá ọgbọ́n òkè ó ṣe ọlọ́ o bójú wa jẹ́ okay guess one ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wálé. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ wá lé o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o. ẹ kú palẹ̀ mọ́ dún. àwa nìyẹn ọlọ́njọ ìjọ náà jọ ṣojú ẹ̀mí wa o. guess one nígbà tẹ gbọ́ táìtù eré tí Fúnkẹ́ Akíndélé fẹ́ ṣe ìfilọ́lẹ̀ lẹ́nu kí ló wá sọ́kàn yín. kò jọ mí lójú òun náà alára ni eléyìí náà gbà yìí. ó gbà yìí ẹ bá mi fi orin díẹ̀ fi kí àǹtí Fúnkẹ́ pé wọ́n kú oríire. Fúnkẹ́ ọmọ Akíndélé congratulations ìyá àbèjì o lọ́lọ́ ọlọ́run kò ní pín síbẹ̀. ẹgbẹ́ jàǹdà jàǹdà bùkẹ́ ló sọ bẹ́ẹ̀ ó ní máa pe jàǹdà jàǹdà. bó bá ń ṣe mí lé mo wà pẹ̀lú ológo ọjọ́ nítorí pé torí wọn gangan ni a ṣe wá fúnkẹ́ akíndélé ẹ̀kúndéjà sí kò í mọ̀ ṣe congratulations wá dùn á débi báyìí àórí wa wú pé á ah, ah, ṣe gbogbo àwọn èèyàn yín náà lórí Fúnkẹ́ Akíndélé àkọ́kọ́ táìtù lè rẹ̀ yín kí ló dé tẹ̀ yan táìtù yẹn láàyò. ẹni tó kọ fíìmù yìí ẹni tó ní story originally ó sọ pé mama put èmi rò pé mama put búkà ni búkà là ń jẹjẹ àyípadà òun la fi ní táìtù yẹn a dẹ̀ fẹ́ táìtù jẹ́ pé àti ará VI o àti ará Òṣòdì o àti ará Ìkẹjà o wọ́n máa rí kò sẹ́ni tí ò ń lọ búkà èmi láìka oúnjẹ búkà gan ẹ̀hẹ́n gbogbo wa máa gbọ́ a máa wà together tẹ́bá rí there are different types of people ní lẹ́nu nǹkan tá a fẹ́ nìyẹn a fẹ́ kí gbogbo èèyàn wà together unity a fẹ́ kọ́ sọ pé à eléyìí Eh, eléyìí lò sí mi ó ti yé yín eléyìí àìsí gbogbo wa búkà lájọ oúnjẹ aláìkí oúnjẹ jẹ́ ká celebrate culture wa ká celebrate oúnjẹ wa la ṣe mú táìtù yẹn búkà street. bóyá fún ìjọ ọmọ akíndélé máa sọ fún wọn sẹ́mi lọ́mọ ọ̀tá ló bá yọ mi. aláwùsá tún bí èyí ní dáhùn pé kò sọ́kọ́ ló yà dáhùn. wọn làǹtí Fúnkẹ́ kí lè tẹ wá yàn pé ká múra kérésì ṣé torí àwa lọ́dún kérésì. ká múra kérésì ní ká tún celebrate culture wa ní rep your culture in Christmas colours. kí gbogbo àwọn olólùfẹ́ yín wípé wọ́n kú palẹ̀mọ́ kérésì àtọ́dún tuntun. ẹ̀yin olólùfẹ́ mi lé orúkọ mi ni Fúnkẹ́ Akíndélé mo ní àkú palẹ̀mọ́ kérésì o àtọdún tuntun ó máa bá wa láyé ó máa bá wa láàyè àníkún owó ọmọ ẹ̀mí gígùn àlàáfíà ẹ ṣe gan ikú fẹ́mi o rọwọ́ yín o ẹ ṣe gan Ọlọ́run á wà pẹ̀lú. Congratulations, ma'am. Thank you so And you know what these people have done to us in this Ottawa community? Boggling shops, making our lives miserable. This is very sad. You just want to continue your competition with Auntie Yejide and her mother. Whatever you do, you better win. Why? Because mommy said so.